إخواني في الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقال فون ولون أسيكاتي قفون محمد صلى الله عليه وسلم كي ولون باكي مصابا وباتي تياسي سيكون فوري أسلاتي قولون باكو سيكاري أنكو كوا ní ìdáhùn kọ́ àkíyèsí náà pè wá sí wa náà ní kí a jẹ́ kí a mú tiwa lò níbẹ̀ àkí àwọn àǹfààní àti ládá ìtọ́lọ́mbà máa kádàrá máa ń tán bá wà ní ìjòkó báyìí kọ́lọ́mbà kọ́ kádàrá fẹ́ni kọ̀ọ̀kan wa ká sì máa tún wá fẹ́ sórí ká máa tún padà wá sí kan ìyókù kọ́lọ́mọdé á kan ìyókù láéláé ní ìdáhùn sí èyí tí wọ́n sọ tí wọ́n béèrè pé pé ní ìṣe wa lè jẹ́ dà. náà ọlọ́run ló sì ń ṣe kẹ́ni ó sì ń dá àti pé ìbéèrè wa pé wò làwọn kọ́ ìwo ni ìgbẹ̀yìn àfi ah, bẹ́ẹ̀ nídìí ẹ̀ lójú méjèèjì. nígbà mi tẹ́lẹ̀ mi bá ń to àwọn ẹnu yẹn ìrùn zuri náà máa fi ń sàkọ́kọ́ ìrùn kí wọ́n pè ìrùn zúrì náà máa fi ń sàkọ́kọ́ àmọ́ tá a nílì jùlọ ni pé tọ́ba jẹ nírun àwo ni irun àárín òun ni irun sọlá tọ́lá àṣírí tí ànábi sọ pé fàmàtàràkà fakọ̀dẹ̀ àbítọ́ fakọ̀dẹ̀ àbítọ́ àmàlú ẹni tó bá fi sílẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣe kíni. jẹ́ ọjẹ́ àlàyé ni wọ́n bá sókè lábẹ́ ọ̀rọ̀ yẹn. lóòótọ́ àwọn afọ́ ní àwọn oníbídíà wọ́n máa sọ pé láyé lọ́wọ́ anabi kan lọ́wọ́ fún nínú kan kan lọ́wọ́ fún nínú ìyẹn ọ̀kan wa àwọn ọmọ a kàn wọ́n káwọn ànábì náà kírun ní kíṣà là kó tó kó kírun. bọ̀tẹ̀ lọ́wọ́ wákàtí márùn-ún náà ló lédè àwọn torí pé kébèrè ti wà mẹ́rin ló fi sọ́fà ọlọ́mọ àgbà ti kàn wá ṣẹbi kébèrè kọ́ ló lédè wọn mùsùlùmí ló lédè wọn àwọn tẹ́kàn kírun lẹ́yìn tí wọ́n jẹ́ kiri tí wọ́n jẹ́ christian nínú wọn àwọn ni wọn nírun wọn kàn ń ṣeré ni sọtàbá rí pàwọn náà káwọn wọn nírun káwọn fi ń ṣeré ni wọn fẹ́ bẹ́tà ká lé wọn kúrò káwọn ní kí wọ́n máa sọ ọ́ wọn bá wa di yẹ̀yẹ́ bọ̀dọ̀ bá lóhùn serious àní nìkan lé. serious bóyá látara seriousness yìí tó bá gbọ́ kó tó bá jọ kàn bóyá yọ ọmọ kò sí láàmú dá torí àní lè àwọn akọ́fẹ́ máa fi sún lẹ̀ ká má fa súnà ni àwọn kan tún ní ká fa ni súnà ewu la fẹ́ mú èyí tó béèrè béèrè nù so ọ̀rọ̀ nílẹ̀ pé àdìpá nàbí fanu rí ọ̀la àlùmọ̀sálà ó sì nílẹ̀ pé àdìpé ń bẹ lórí ànábì so lóbi béèrè pẹ̀lú ìrìn ni màá fa lọ́dọ̀ so dábẹ̀rẹ̀ fi lè mà bóyá ẹ̀ka àná màá fanu bẹ́ẹ̀ àbíkọ̀ yẹ kí a máa fanu bẹ́ẹ̀ sọ̀kọ́ wọn lè bí lọ́wọ́ wa pé ẹ̀rù ńlá bí máa fa irun abẹ́ rẹ̀ àbí irun abíyá rẹ̀ lọ́dún sẹ́yìn wá fọ́ nìní ọ̀fọ́ nìna ànábìyá máa fa irun abíyá rẹ̀ ní gbogbo àtọ́ bá ti kún àbí irun abíyá gbogbo àtọ́ bá ti kún so a lè mọ iye àmì ọdún fún yẹn àmọ́ bá ti kún náà nítorí àmì sí ń kún sí so yóò sì máa gbé ẹ̀ka rẹ̀ wọ̀ tó bá ti kún àmọ́ tó yẹ wá ni pé òyìṣẹ́ ọlọ́run tó bá ti kọjá forty days ní gbogbo tó bá wù kẹ́ ẹ fi ṣe ọlọ́run bọ̀ fẹ́ so ìyẹn nìyẹn torí àwọn lè béèrè torí náà ó lè béèrè torí náà àmì ní ọgbọ́ àgbọ́yé bó ló ṣe ká ṣe ọrùn wa nínú ẹ̀sìn tó yí sọ ọlọ́run sì dá sí torí ẹni pé àwọn ọmọ yẹ àsìkò tí ànẹ́bí máa ń parí ní ọdún o èyí tó sì hàn níbi kò sí àsìkò ké àsìkò kan àmọ́ ànẹ́bí máa ń parí ní sì máa ń fi irun lẹ̀ nígbà mi tá a rí pé irun rẹ̀ já sí pé ní kìí ṣe súnà ní káfárí wa kìí dẹ̀ ṣe súnà ní kí a má tiẹ̀ tọ́ṣì irun eré wa rárá àmọ́ súnà ní pé ta bá lórí káyà kálíkìrì ká dírẹ́sì ẹ̀ ọ̀tà kókó ẹ̀ bọ́yé ká ọ̀tà kókó súnà nìyẹn. sáàmù ẹ̀ báyìí sunna ni kọjá sí pé ní.